ó jẹ́ ọmọ kékeré orí àwárá ẹni tó wá fẹ́ àwọn èèyàn wá ní àwọn àìsàn kan bí àrùn kan lára tí ò lè súnmọ́ bẹ́ẹ̀ tí obìnrin sábẹ́ ti wà ní ọ̀sẹ̀ yóò máa ìdìnnà tó wá pọ̀ láti. Ìmọ̀ ẹni ó sì dúpọ̀ kápá sí kí wọ́n máa tọ́jú ẹ̀. Kò lè ní àwọn olè tọ́jú ẹ̀ obìnrin náà ti lọ fẹ́ èèyàn míì tó obìnrin náà ni yóò máa wá láti wá máa tó ojú ẹ̀ láti máa fowó oúnjẹ ṣẹ́rìtì ṣé inú ṣe kí ẹni tó ti wà lọ́dọ̀ ọ̀pọ̀ ṣé ó lẹ́tọ̀ọ́ ó tún lọ máa ṣètọ́jú ọkọ tó fi nílẹ̀ lánàá tó ṣẹlẹ̀ àtàwọn ìgbà. alhamdulillah rabbil alamin ẹni tí ó fi ìyàwó lẹ̀ àmì tí ló tó fi obìnrin rẹ̀ lẹ̀ tó kọ̀ àmọ́ tí ó ní àrùn tàbí àìsàn kan lá tàbí owó rẹ̀ tó ní bùkátà ti tọ́jú kì í ṣẹ̀tọ́ obìnrin tó ti sílẹ̀ yẹn láti tún wá máa ṣe bí ìyàwó lọ́dọ̀ ẹ̀ àìmọ́wàárẹ́ èèyàn tí ó tọ́jú rẹ̀ yẹn ní tó fà ní ìkùnà àwùjọ tó wà ìkúdán bá ní mo pé àwùjọ tó wà yóò ní ọmọ bàbá tí ò bá ní yóò lọ́mọ ìyá tí ò bá lọ́mọ ìyá yóò ní bàtàn ọ̀rọ̀ àwọn ẹbí ó ṣàwà tábà tó tó tó tó lẹ́gbẹ́ àmójútó rẹ̀ yẹ kó wà lọ́wọ́ wọn tàbí tàbá wá rí ìjọ mùsùlùmí gan ojúṣe wọn ni láti mójútó obìnrin yẹn ọdá abẹ́ ọkọ ti ẹ̀ ló wà èyí tó súnmọ́ jù nípa ọkọ ẹ̀gàn òfin ní yọ̀dá ọkàn wà ní olùgbòjé torí pé ọkùnrin ní kìíní ń pè ní gíràn owú kí a rí àwọ èèyàn tó lọ ń tọ́jú ọkùnrin míì tó sì jọ kọ tẹ́lẹ̀ ọkàn ó kọ́ sà ti àwa rẹ̀ jábẹ̀ láwá rí ìdẹ́pẹ̀ ní adarí mọ́ kọ́kọ́ ló bá rọra yọjú ní ẹ̀fọ́ wọ́n náà abáyíṣẹ́ ah, dáadáa ọ̀tàs bí ẹ̀mí èyàn ó ṣe kọ oúnjẹ yẹn lè mí èyàn ó ṣe kọ kómi wọn mọ́ lọ́ọ̀dọ́ rẹ̀ àyàfọ́kùnrin tó bá jẹ́ darius pàdàbí sọ pé àwọn ọkùnrin bí èdè kìtà kò sí tó kan kìí ka mítà òun ẹ̀wọ́n ní kó mọ́ bèèrè mo níyàwó rẹ̀ lọ kó mọ́ olómọ̀ àwọn èèyàn ànábì ní àwọn èèyàn inú àwọn tí àwọn ó lè jù lọ́jọ́ gbèdè nìyàn darius so kò sí ṣùgbà láì gómìn yẹn láti máa lọ ọ̀dọ́ ẹ̀ torí pé yóò mọ̀ wo áwòrà rẹ̀ àmà bí ó ẹ̀ ṣùgbọ́n nípa àánú tí islamu pàṣẹ rẹ̀ ó lè ṣàánú dáadáa bí ó lè dáná kó gbé lọ fún kèéṣe torí gbọ́kọ̀ nínú ìṣẹ̀rẹ́ àbúrá kò sí kò jẹ́ bí ń gún ló jẹ́ pé ó lè fún wọn gbé fẹ́mì kan ní ọ̀lọ́ gbé fún òní ìdìbò òun lọ bẹ̀ torí pé ọgbẹ́ kíkan ní sádò bàrí àti fitna yàgbé ọ̀sádán bàrí àti fitna sádán lè tẹ̀rí àti fitna wọ́n fi díkọ dí fìtínà kó má tààrẹ ìṣẹ̀lẹ̀ torí bí ó ṣe wà bẹ́ẹ̀ gọ̀ríza yẹn ni àdámọ́ lè padà gbé wa méjèèjì ó bá mọ́ sunkún ẹbí ẹbá ṣe bó ti rí náà mẹ́kọ̀ gangan wàhálà tó dénú ó lè fi ránṣẹ́ sí tó bá lówó ó lè fi ránṣẹ́ sí ọkọ rẹ̀ náà ni máa bá gbé lọ ṣùgbọ́n àwọn tó kú náà ni mo ti sá dárúkọ yẹ pọ̀lọ́ọ̀tà láàrẹ̀ Àlékún sọ́rọ̀ àtúlá. Àgbèrè ní ìgbà tí ó ní ọdún tí àwọn sẹ́ǹtì ìṣòro ìyẹ́ ó ti tẹ́ ó ti gbé ní ìlú àwọn àbá àwọn ọmọ olóko ó ti ẹnu wọn alẹ́ ẹ̀rọ àti máa jẹ́ tó o gbé ọdún bá ti gbé ọdún tó bá ti gbé báyìí rẹ ó ti jẹ́ ọdún tó ṣe é gbé ọdún ẹ̀rọ gbé àwọn àjẹ òkè ẹ̀kọ́. alhamdulillah wọ́n ní ọdún idul milad àwọn ah, sí Christmas ti hmm, àìzá Christmas àbí ní ìyà January 1 wọ́n láwọn àpá kan ní alẹ́jẹ́ oúnjẹ wọn torí pé gbogbo ọdún tó bá bá ní láyé làṣẹ ẹ̀rí wọn yẹ ẹ̀rí burúkú ni inú àwọn ọdún tó bá ìmì láyé rẹ̀ ṣe wà eégún ọdún eégún bẹ̀m̀bẹ̀ abuse ṣẹ́bà wọn ṣe ọdún orò bẹ̀m̀bẹ̀ ọdún Ògún bẹ̀m̀bẹ̀ ọdún Ṣàngó bẹ̀m̀bẹ̀ ọdún Ọya bẹ̀m̀bẹ̀ ọdún ọmọlẹ̀ bẹ̀m̀bẹ̀ sẹ́ẹ̀lì ọ̀sìn so ọ̀rọ̀ burúkú ni pé ọdún tó gbọ́ ọdún tó wá bá ní láyé láàṣì kéṣù gbọ́ ọdún tó wá bá ní láyé sí ọdún èèyàn jíjẹ gánbẹ àwọn dáńjẹ́ èèyàn nínú ìṣọdún abẹ́mù wọ́n sọdún èèyàn jíjẹ ológun ní ìṣọdún àwọn ọdún kan wà mú fẹ́ rántí ní ìsìn tó jẹ́ pé tẹ́yìn kan bá gbọ́ ní ṣe tẹ̀ ṣerú ẹ̀ tẹ́lọ bá ń kópa gbogbo díẹ̀ ọdún kan bẹ táwọn iṣẹ́ àwọn ẹ̀ṣẹ̀ Karbala bẹ́ẹ̀ṣe wà ẹ́ ṣàràyín ládà lórí tí ó máa tẹ̀kẹ́ ẹgbọ́dọ̀ fúnra yín kẹ́jẹ̀ jájáde torí ẹgbẹ́ bá ọmọ ọmọ ànábì Hussein ẹgbẹ́ bá kẹ́dùn pé wọ́n tẹ̀kẹ́ rẹ̀ ilẹ̀ ní Karbala ṣó tí wá tó kìí òun náà ni ọdún léyà tuntun àwẹ̀ gẹ́bá nàbí wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam nínú àdéhùn àná tí ń bá gbàgbé pé kọ́dìmọ̀ nàbí yìí sallallahu alaihi wa sallam Madina ta ànábì wọ̀lú Madina wà láwọn yàwó máa wọ́n ní àdá ní yọ̀ọ̀màn ewó lọ́jọ́ méjì yìí o àmọ́ni ọjọ́ méjì yìí o nígbàjà ìlíyà wáyà sọ́tọ̀ àbí máa ti é ní ànẹ́bí lọ́lọ́wọ́ bá ti ìrọ́pò fún yí ọjọ́ méjì míì tó lórí jùlọ ọjọ́ ọdún léyá àti jùnú àrùn láti jọ náà àwọn

tí ó bá táwọn nǹkan bẹ́ẹ̀ ní ìjọ́dún nínú ẹ̀sìn wa ọdún wa jẹ́ ìbáàdà lè kún lè ń jà àìnà ní nǹkan ṣẹ̀rẹ̀ àti àwọn àmì àjà kálukú lábúlójú ọ̀nà jẹ́ tí ó máa tọ̀ tàbí kò lè kọ̀lẹ̀rọ̀ torí náà èyí tó bá jẹ́ dáadáa ní kẹ́yìn ó máa fi gagbága ń so bó ti rí nù ọlọ́run ṣàánú wa wàhádà sèrọ́ọ̀tì mùsàkín bá nàbí sọ tí kúrò à ń ojú ọ̀nà tààrà yẹn

lánàá kéjì pẹ́kọ̀ sáwọn àfáà ti sọ pé oúnjẹ wọn àlejẹ́ wọ́n kàn mú ayà wá ní wàtọ̀ àmùhùn hìlò lẹ́kùn wọ́n ní kọ́lá ibn Abbas tọ̀ àmùhùn dábàhùn àríwọ̀n àfáà tó dáa lè jẹ́ ṣùgbọ́n ìdí táwọn àfáà òbí ló bá tó àwọn yẹn lónìí mọ́ ni pé ìdínà tó wáyé látara rẹ̀ tó táwọn Yorùbá sì yé ó burú ju jẹ́ òsì òun lọ́dẹ̀ pẹ́ẹ́lì tó pọ̀ wọn

Àlékún sọ́rọ̀ ní àkà. Ìbéèrè mi, ọ̀rọ̀ méjì fẹ́ àwọn lọ́ta ìpínlẹ̀ àbájé ní ìṣẹ́ ìwádẹ̀ pé ní ìgbàlàyé pé ọdún méjì ní ìṣòwérú. Àwọn àtúbájíjọ́ túnmọ̀ síta ìgbé àárọ̀. Àwọn mìíràn náà wọn àpá wọn máa sọ pé èyí tó ní ọdún ìgbòmí tó jẹ́ ọkọ̀ ìjímọ̀ ìyẹn jáde ní mọ́tò yẹ ó fẹ́kọ̀ sí àbá àti pẹ̀lú ti lọ́wọ́ wọ́n fi lórí àṣà pẹ̀lú pàpẹ́ sẹ́yàwó ibi tó fi sẹ́yàwó sẹ́yàwó ó ní àná láti dọ̀bálẹ̀ fún àwọn ẹbí ìyàwó ó dẹ̀ yé ìyàwó àti ọkọ àmọ́ kò yé àwọn òbí wọ́n fà á fà á tó bá rí ìyẹn lè fẹ́ jù wá ó fẹ́rẹ̀ máa àpẹẹrẹ ọ̀run jẹ́ lórí ìyẹn ló lè lọ bá lẹ̀ fún bí ìṣèyẹ tó bá dé fún wa bá ta láàmú lọ àbí ó fẹ́rẹ̀ ṣe ìrọ̀rùn tẹ́lẹ̀ ẹ̀yẹ àkọ́kọ́. ilé ìfẹ́sọ̀ mo náà ti ṣe ìjà rẹ̀ kí o mọ̀ tó àti àwọn ìgbéyàwó tó bá ń fẹ́ tẹ́lẹ̀ bá ń tọ́ àbùkù nígbà tí irú àárọ̀ mi ń jáde mo àwọn ìgbéyàwó ló máa lọ kó lè ní gbó lọ́nà ṣé ẹ̀yìn lè dá ìdí kó tó ń lọ àbí kó fi alhamdulillah ọkùnrin kan fẹ́ fẹ́ yà wò gbà tó dọ́dọ̀ àwọn àmì wọn níbi ọ̀bá tó bá lé àwọn onífún lóbìn òun fúnra ara rẹ̀ ò ṣe gbìyànjú ṣáájú kó tó lọlé àmì tí a bá fẹ́ fẹ́ mi èyí ó ṣèwádìí ló ọmọ tá a fẹ́ fẹ́ àti olùbí tó ti jáde kéèyàn lè mọ̀nà tí èyàn ó gbà láti mójútó tó bá dọ́dọ̀ ẹ̀yìn àti àwọn nǹkan tá a ṣe nígbà tá a bá fẹ́ fẹ́ ohun tó ṣe àìmọ́ṣiṣẹ́ yẹn nípìnlẹ̀ ló ṣokùnfà wàhálà tẹ̀lẹ̀yẹn kojú táìkó ti ṣègbìyànjú yẹn ni kò lè ní irú ìṣòro yẹn rárá abẹ́lọ́fẹ́yàwó nílùú kan lóòlù sí láwọn orí omi a ti mẹ́ pé àwọn fẹ́ràn òsì nínú nínú tí wọ́n akọ lẹ́gbẹ́ mi fara nígbò àǹkan kankan yìí lọ́dọ̀ wà láàrin wọ́n akọ àwọn wáìnì yẹn sí àwọn ni àbò láti ní àlọ́ ara wáìnì wáìnì méjì ló wà ìkan intoxicant ni èyí tí èèyàn bá mú tí ó pààyàn ìkan kò intoxicate tí ẹ̀bá mú tó nípa mú ẹjá ara olówó ńlá àwọn ètí ìpáyàn yẹn tí wọ́n fi rin sí àgbìlọ̀bẹ̀ wáìnì ni torí ní ọkọ̀ ọ̀nà bí ní wáìnì wà láìhàrá wọ́n ṣe rí inú wọ́n dùn pé wọ́n já ilé ẹ̀ kó tí wọ́n ṣe láì pé kò kọ́kọ́ rú ìkọ́bẹ́ mú owó ewu kejì ah, wọ́n á ṣe láì wáìnì wọ́n torí pé wọ́n wò pé muslim wọn ò gbọ́ yé pé so tààrí ìdìní so irú ẹni ìyẹn tó túnmọ̀ ìgbọ́n dọ̀bálẹ̀ èyàn ò ti lọ ṣàlàyé ṣáájú ìjọ náà àfà ní bàbá ọba àìdọ̀bálẹ̀ á ṣàlàyé yóò yé nígbàtàbà fi lóṣù mẹ́ta sí mẹ́fà sọ́dún kan lórí ọ̀rọ̀ dọ̀bálẹ̀ wà láì yóò yé wọn wọ́n fi bá àwọn èèyàn sọ pé àwọn eléyìí ṣe kí ni ìdọ̀bálẹ̀ á sì lóṣù ìyẹn fẹ́ so mọ́rùgbódíé tó bá tẹ́lẹ̀ jọ yẹn gan èyí lágídí ẹ̀dọ̀bálẹ̀ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dọ́ kan béèrè lọ mi pé irú béèrè tẹ́ béèrè torí àsìkò ó ní ẹ̀wọ́n sọ pé àwọn òní fún àwọn níyàwó táwọn bá dọ̀bálẹ̀ mú wọn ò sọ bẹ́ẹ̀ àwọn olè òun bẹ́ẹ̀ mú ní èmi ò sí bẹ́ẹ̀ gbọ́lọ́lá ti fẹ́ bẹ̀rẹ̀ ojú ìwé bẹ̀rẹ̀ láyé wọn sọ fẹ́ mo ní bí a ṣe dúró yẹn àdìrí sí yí ni wọ́n bí ní ẹ̀dọ̀ wálẹ̀ torí wọ́n rí yí só ní ìgbéraga wọ́n tẹ̀lẹ́rẹ́ àtàwọn àdébùbà wọn wọ́n wá jókòó ẹlọ́jókòó

ó sì lọ́jọ́ ẹ̀rí ti bẹ́ẹ̀ bímọ̀ pé kìí ṣe pé bóyá ó ṣe ní ìsìlámù ìfẹ́ ó wọ bàtà déwájú ẹ̀ nínà ṣé èèyàn lè wọ bàtà ní orí bàtà yẹn lórí lọ́dún wọ bàmó wò wò náà o is not to greet him kneeling down ọba yẹn jókòó òun fẹ́ lọ jókòó òkì ó ṣẹlẹ̀ sẹ́mi several times na mo ti ọpẹ́ ìtò ṣẹlẹ̀ sí wọn ṣẹlẹ̀ sí wọn náà pẹ́lú mi rí yóò a ní central mosque fúlàní àgbàlagbà mo wá ń kí wọ́n sọ yóò pé sọ ní pé ibi tó wà yẹn ní ká ó ti ẹgbẹ́ mo kúlẹ̀ fún bàbá yìí mo sọ christian diamond ọ̀rọ̀ tí mo ń sọ yìí ní federal mosque ààrẹ ni ọ̀rọ̀ tí mo ń sọ yìí tó fi sí ìyá àgbègbè ọ̀ọ́ kéré tí ó wá kò lè less than ten years ago tèmi nígbà tí mo ń kí fúlàní yẹn torí mo mọ̀ nínú gbó fúlàní gidi pé mo kílẹ̀ kúnlẹ̀ kí ilẹ̀ ló wà wọn lọ kí ní ìsìn mo ṣe wá kúrò wọn ní ẹ̀mọ́ lẹ́ẹ̀lọ́ máa sọ pé òtáàbì kúnlẹ̀ tí súnmọ̀ sọ gangan ni pé téèyàn bá wà níjókòó ìjókòó yẹn láti lọ kí tó bá jẹ́ nàró ìnàró láti kí nígbà tó òdìdé láti wá pàdé wa káàkiri nínàró sọ àlàyé tí mo ṣe ni yẹn tí bá ṣọ́ra àwọn ìṣe èèyàn ń àwọn èèyàn ọ̀tọ̀ tí wọ́n sọ ọ̀tọ̀ ṣe irú ẹ̀ ló fà á sọ pé rúmẹ́rù náà kúnlẹ̀ oúnjẹ

tó kọ́lọ̀ ó ṣàánú wa tó nírú yẹn tùbí ìnùbí lẹ́yìn ẹjú ẹ̀ torí àsìkò ní ìfẹ́ bá jùkú tí ò bá ṣe yanjú jọ ẹ̀wọ̀n ṣùgbọ́n wọ́n ò rí lára yín pé kìí ṣègbéraga lẹ bá wá wọ́n ò rí lára yín pé ọmọlúàbí làwọn yìí kódà àwọn lè sọ pé kẹlọjọ́ kọ àwọn ó tẹ̀ mo ti lọ gbọ̀ndọ́ ti máa rí ìgbàrí tí ó àwọn kẹmẹ́ ìfẹ́ ṣẹlẹ̀ gbogbo ọgbọ́ àfíìsìgbà tó yá fúnra wọn wọ́n gbà náà ó bá àjíjà it's just a kílà pọ́ọ̀kì sí kí ni wọ́n rí lára yín tí wọ́n rọ́ ọmọlúwàbí lára yín tó bá pé kí nìkan níjọ ọmọlúwàbí ẹ̀sìn náà ló sì pèpè sí níbi ìsọ̀rọ̀ sí níbi ìṣe sí níbi ilé ẹ̀ṣẹ̀ dúró ẹ dúró ẹ̀ wojú àwọn bàbá yẹn dàrẹ́ sí ẹ̀ ń wọlé ó sọ àwọn ilé ilé àṣà wọn a ti lọ wájú ọba ìgbé orí ṣeré ò ní ìgbàfẹ́ mọ́ dárúkọ ní ọgáwọn ọba yẹn máa rò pé àyẹ pẹ̀lẹ̀ àwọn ní ta àárín èrò ìjọba lè kí ọba ẹyọ kan rí ò kó dà ọba ìlú ńláńlá the respected of wọn wò pé àwọn eléyìí kìí ṣe pé wọ́n wá disrespect àwọn àṣà tí wọ́n ní and they accepted it báwọn bá ìlú náà orúkọ àtàdébẹ̀ àwójú wọn à ń wọlé ní kábíyèsí ọwọ́ mú kàṣẹ ọwọ́ sókè báyìí mú ìfún ọkàn sáàmù torí pé mi ò níwájú ẹ̀ lọ́hùn láti náwọ́ sùn torí tí bá lọ wájú wọn tí bá lọ náwọ́ súnà gan kò gbá

wọ́n ti wá rí pé ah, àwọn yìí sọ pé wọ́n ìgúnlẹ̀ wọ́n ìgúnlẹ̀ ṣùgbọ́n ìjọ tó bá máa wá pé ìjọ tó bá máa wá lóun fẹ́ pé ọmọ yìí túláàsì ni lókúnlẹ̀ kódà àti ilé tí wọ́n tàṣe ní ìlú ìtàn ní tàláàfin jó ni túláàsì wọ́n gbélù wá sílẹ̀ pé àfi pé wọ́n lù ìtajú báwo lè yàn fẹ́ pé àwọn gbọ́ngbọ́n ti kámì ní ọkọ̀ àwọn pèsè ẹlẹ́ẹ̀kúnlẹ̀ ẹ̀ẹ́sìkúnlẹ̀ hmm?

ẹ̀ṣẹ́ o àdábì ìkírùn lórí ẹ̀ ìkírùn ọ̀ranyà lórí wọn àyàbí ìrọ́rùn nàbìlà tó bá dẹ̀fẹ́ bẹ̀rẹ̀ sí ẹ̀nàbìlà yóò kọ́kọ́ kọjú ní tó kù yẹ sí kíblà ibi yóò kù bá kọjú sí èmọ̀ kírùn lọ lórí ẹ̀ olóòpàdán sọ pé a lè kírùn nínú mọ́tò a lè kírùn nínú ohun tó bàbá ti gbogbo ìwé a lè kírùn ṣùgbọ́n àwọn àbá ní alẹ́ kírùn nínú ẹ̀rù lẹ́yìn pàápàá jùlọ ojú omi kí ni kí wọ́n lọ pé wíwà nínú ọkọ̀ ojú omi gan ti dàbí ìgbà téèyàn ń gbé ní òyìnbó ní oṣù mẹ́ta ẹwà ní ọkọ̀ ojú omi ẹ̀mà lọ ẹ̀rù lẹ́yìn ẹwà bẹ́ẹ̀ ti ti gbá jẹ́ direct flight òní ti tọ́ kúrúmà àti ilé ẹni bẹ́yàn tó ti ń gbé lù ní tí wọ́n sọ nípa ìyẹn ìbà wà lálẹ́ kírùn àwọn èèyàn nínú ọkọ̀ bàbá rẹ̀ kí ọ̀rọ̀ yẹn náà kọ̀ ní ìgbà tó bá ti di pé wa láti rí ìmọ̀ yẹn sí mọ́ àpẹẹrẹ zúrì zúrì a wà nínú ọkọ̀ ọkọ̀ òdúró ààrin tí a wá ní àkíkọ́ sí ti lọ mọ́ gírí nìkan gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ti ọwọ́ rẹ̀ tí ẹgbẹ́ rẹ̀ tí a jù ló tún jù tàbí kò lálẹ́ aláàkàn tí ó sì ọkàn ní òjìgbò rẹ̀ tó àsìkò yẹn àdọ̀rọ̀ ìmẹ́rin àdọ̀rọ̀ ìyẹn áwọ́ àlùmọ̀ṣákọ́ tẹ́jì ìlú tẹ̀sí áàkì nínú ọkọ̀ yẹn yóò wà tẹ́sẹ̀ kò bẹ̀rẹ̀ torí pé lásìkò yẹn kò máa ní kàpá lórí nǹkan yìí ṣùgbọ́n ìjọbalẹ̀ yìí dẹ́rin ẹjọbalẹ̀ láìpẹ́ yẹn ẹ ní kàpá lórí ara yín láti má ṣe torí pé wọn ò pé wọ́n nà yín lẹ́gbà wọ́n mọ́ ni, ìwọ alẹ́ ìlú mú yẹn táwọn ní sọ̀lọ́lá ayé wà sáà sọ pé ọlọ́wọ́ bá ṣe ní nìkì

àṣírà ẹ̀sùn padà lọ pé bóyá mọ́tò gbéra ní pọ̀ tí ò ní fún aláǹfààní àti kí ṣubú ìtìkì dúúrì pé a lè kí nínú ọkọ̀ dàgbé kí ní ẹ̀fẹ́ rígbọ̀ ẹgbà àtàlà tí wọ́n láyé ẹ̀fẹ́ ànábì kì í kí wọn ọ̀ràn èèyàn tó bá gun ẹranko bí ẹṣin ràkúnmí tangun àwọn bá wá ṣe ìsìn bá sì ti mọ́tò tiwa náà nǹkan fún tiwa lọ́kùn àlèkírùn ọ̀rọ̀ yẹn mẹ́ ṣùgbọ́n tí àsìkò ìran ọ̀rọ̀ yẹn bá fẹ́ kọjá mọ́tò wà dúró á kì ń bẹ̀yẹn nítorí pé ó ti di nǹkan táà ní kàpá lórí ẹ̀kan pé tọ̀rúrọ̀ kọ́ ìdà wà náà kọ̀wáìdù ìfòkìlíà pé àdọ̀rùrọ̀ tuntun bẹ́ẹ̀ ìta ń pè ní dọ̀rúrí làlúrí yóò sọ nǹkan tá a sì lé wọ̀dẹ̀tọ́ àmọ́ o ìkọ́bìnrin àjà bí bùkátà bá ṣe béèrè fún ní kò túnmọ̀ sí pé tó bá tún dìdì àìlà zuri átùkí inú ọkọ̀ rárá nígbàtí wọ́n bá ti dúró àkì àti sọ pé àmà ló lọ mo tún mún kọ́ ìjà mẹ́wàá tó sọ pé alìmàṣá kọ́tú kàjìlébò tàìsì ìnira yóò ṣokùnfà ìdẹ̀kùn fún ẹnìyàn lásìkò ní ìmọ̀bóyé irú rẹ̀ lẹ́ni tí wọ́n dé ọwọ́ àtẹsẹ̀ rẹ̀ tó yàgbé sára tó tọ̀ sára àsìkò òun tó yóò kìtì jẹ́ sípọ̀ yẹn tí wọ́n bá padà túlẹ̀ lẹ́yìn sásìkò irun yẹn ti lọ́ńkọ́ kò ní dùnrùn yẹn kí ó ti nírùn yẹn tó bá pẹ́ àsìkò wallahu ta'ala a'lam náà ẹni tí wọ́n rí pẹ̀lú ẹ̀rí tẹ́lẹ̀kẹta wọ́n ní pé a lè pé ọjọ́ ìjímà náà ní ọjọ́ ìgbún pẹ̀lú àlàyé tẹ́jọ́ èmi kọ́ ọmọ pè lọ́dún ànábì fún rárá rẹ̀ ló pè lọ́dún Thank you àti àwọn ìfàgbà àti àwọn ìfàgbà wọ́n ní ìdáhùn ẹ̀ẹ̀kan nílẹ̀ bọ̀wọ̀bọ̀kan tó wọ́n pé tó wọ́n pé lọ fún àwọn ìbéèrè ní láti ìbéèrè láti pọ̀ ìpàápù nípa Islam àkọ́jọ bóyá ìyẹn wà ní environment kan àwọn ìgbé ọdún ṣe ń bẹ̀ tọ́tọ̀ wọn ni bò tẹ̀ ó fẹ́ àmọ́ bá ti lè kọ́ bẹ̀rẹ̀ dáadáa bọ̀ sáfà ó kọ́ṣọ̀ wọn ní látòjú ìjọba òwúrọ̀ sílẹ̀ àwọn aláìsí láti máa pé wọ́n tẹ̀ sí wa ní kátẹ̀ sí yàn tó kí ni ìbọ̀tẹ̀ rí nípa ẹbí eh, tí ó pé òkè àti máa pẹ̀kíyàn yẹn lọ́la tó ti máa tún lọ fún òkè àwọn rẹ̀ lọ́la tó yẹ láti máa pẹ̀kíyàn yẹn ti nǹkan tí ó fẹ́ ní ìlẹ́sìn bẹ́ẹ̀ eléyìí ó wọnú mọ́tò wọn tí wọ́n bá ní wọ́n sì rọ fún ìròyìn tí mo bá mo bá rákà tó wọ́n ti rákà.

gbogbo àkọ́kọ́ títẹ̀ gbogbo wa tí ń rè nílẹ̀ Yorùbá ló máa là àti mi tí ń sọ̀rọ̀ lọ́yọ̀ níbi ní ọmọ ibi títí mo dàgbà sí ààyí tẹ̀kàn nígbàtà wà níbi primary school a máa dọ̀bálẹ̀ ẹ̀tàn ni tẹ́wọ̀n bá tẹ̀ wọ́n sọ pé ọ̀rẹ́ ọ̀dà ìmìlọ̀ ń gbìn káàbù lọ́kọ̀ọ̀yà gẹ́gẹ́ bí wọ́n bú yàn pé ọkà ní ọkà bàbà pé bígbà tí yẹn ń gbé lóko gbogbo díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ìgbà tó yé gan èèyàn ò ti tẹ̀ èèyàn onímọ̀ kó ń tẹ̀ èèyàn ó àrán sí létà torí pé ó ti àti bàtàbàì a mọ̀ pé àìkásẹ̀ rọ́ǹkì a sì ní ìtẹ́ṣà àti tẹ̀ ṣùgbọ́n yóò ti tẹ̀ tán lèyàn wà tó àrán sí torí pé jẹ́ ṣùgbọ́n tó bá yá tẹ́yàn fi sẹ́mì díẹ̀ díẹ̀ díẹ̀ tó bá yá yóò kúrò ṣùgbọ́n mi ń ṣàkíyèsí eléyìí òfin ní ọ̀tẹ̀ ní ọ̀rọ̀ ara ti débi ṣe rí sí ni pé àwọn àgbàlagbà mọ onígbèraga yàtọ̀ sẹ́ ní kìí ṣe gbèraga ó yàtọ̀ sáwọn tí wọ́n dé tí wọ́n dìídì kórìíra súnà ooru àwọn èèyàn mọ̀ pé torí súnà lòfin ṣe wà ní súnà ranú oyin yẹn

ṣèbáwà fún àwọn mẹ́wàá ń sọ báwọn ọgọ́ ìgbọ́dáǹtì ní tó ń ti pé àjọ sọ̀rọ̀ tí wọ́n sálámà á ó sọ fún wọn pé ẹ má ṣe báyìí lọ́dọ̀ àwọn àgbàlagbà bó o ṣe ṣe tó bá ṣe bẹ́ẹ̀ wọ́n sọ pé o ní ìgbéraga ṣèbáwà ọ̀pẹ́ kí wọ́n dọ̀bà kí ṣe pé wọ́n dọ̀bálẹ̀ wọ́n fi wọ́n fi wọ́n dọ̀bálẹ̀ lábá wọn jà sí ṣùgbọ́n náà tí wọ́n gbà ṣe yẹn àmọ̀ pé ọ̀nà yínú àṣà Yorùbá wọ́n ó rí wọn só ní ìgbéraga torí ọ̀nà tó ah, ṣẹ́gá ìdí sọ bóyá ohun ẹ̀ ó ṣe sọ àti ọ̀nà tó gbà kí wọn so bó ṣe rí ní ẹ̀wọ̀lá ààrẹ tí ẹlẹ́gẹ̀ẹ́jì ẹni o máa ń sàárẹ̀ náà tó bí báyìí ni máa ń sàárẹ̀ ní oṣù jókòó nípa ọ̀rọ̀ ọba àti ṣé yóò bá wọn ṣe àbí ìlú bá wọn ṣe bọ́lá àtàbárẹ̀ tó máa ń lè ṣàlàyé rẹ̀ ọ̀lá ààrẹ Number,

àwọn tí máa ń sábà ń lo àwọn ẹlẹ́bọn tí wọ́n yẹ pé ìlà ní kò fún ìdílé tí a já àwọn ìlú kan wà lẹ́yìn pé àwọn máa tún ṣe bọ́ tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ lẹ́gbọ̀n sí àwọn ẹlẹ́bọn ilé ṣé ìlú àwọn ìlà yẹn ní inú eré àyè tó ń lẹ́tọ̀ọ́ fún òṣèlú alhamdulillah tá a bá ti máa ṣọ̀kan àbí ìmúra kan lọ́pàá àwọn ẹlẹ́bọ̀ kan ni wọ́n ń lò ní àdúgbò yìí táwà bá kọ́ débẹ̀ tàbá máa ní bá wọn lò kí wọ́n lọ ṣìwà mú yẹ ló fà tó yẹ pé ní mọ́mláka Saudi Arabia obìnrin ò lè lo ní kó lọ lo white jìlbáàbù jìlbáàbù fún àwọn èèyàn rò pọ́kùnrin ní bọ́ tí wọ́n ti bá sábà kí wọ́n wọ jàlàbí àfún àwọn ọkùnrin rẹ̀ ṣégun bá dúdà ní wọ́n bí wọ́n sọ̀rọ̀

àbá àlèlù dáadáa ṣùgbọ́n tí a bá wà ní irú ìlú bá àwọn èèyàn lè mọ́ sí ṣùgbọ́n tó bá pẹ́ tí wọ́n ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn tọ́rọ̀ débẹ̀ àwọn èèyàn yóò ní àwọn kankan táwọn èèyàn ó máa ṣe tí wọ́n fi dá wọn mọ̀ yàtọ̀ sí àwọn tí kò bá wọn ṣẹ̀sìn yẹn tàbí lẹ́gbẹ̀kan tí wọ́n kò sọwọ́ ṣùgbọ́n ni ó kọ́kọ́ ṣe sùúrù nígbà tí ó pé kábẹ́bìlà yẹn gangan fọ́ra èyí sọ̀rọ̀ èyí tí ó fi lọ mọ́ dáta ṣápù yẹn ni pé tí ó fi máa kó ìròjú báwọ èèyàn á gùrù kàyẹ́lẹ̀ bá fún lápẹẹrẹ kan sí bàbá ọkùnrin méjì tí wọ́n jẹ́ tẹ̀gbọ́n tàbúrò bàbá kan ló gbé wọn àwọn ọmọ wọn lè fẹ́ra wọn nínú ṣẹ̀rẹ́ àwọn ọmọ ṣùgbọ́n àwọn ni ò lè fi ọmọ ara wọn tó bá ṣẹlẹ̀ pé èèyàn fẹ́ fẹ́ wọn èèyàn fẹ́ irú àwọn ọmọ ẹ̀yẹ wá fẹ́ fẹ́ra wọn tàbá wù pé ó lè da ẹ̀sìn gan nù torí báwọn èèyàn ò ní gbọ́ yé èyí tí ó dá ti táwọn àfáà sọ ní pé kí wọ́n wùlẹ̀ fẹ́ra wọn nígbà tí ẹ́ pé kí wọ́n fẹ́ra wọn gangan fúnra èyí sọ̀rọ̀ àyàn fúnra wọn ni ó jọ gbọ́ yé báwọn títí títí tọ́rọ òbí yáwọn èèyàn dé ààrẹ kan ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì wà tó jẹ́ mọ̀bá tó jẹ́ tàn bàbá àwọn nǹkan míì wà tó jẹ́ pé ṣẹ̀rẹ́ àtìláhùn ṣe léwọ̀ ṣùgbọ́n tẹ́ bá lọ sí àwọn èèyàn kàtẹ́wò ìfún ilá pẹ̀rẹ̀ kan sí mọ̀mọ́ èèyàn lòdì olókùn ó wá gba oúnjẹ òkú wálé bàbá èèyàn wá délé ó wá gbé fúnyàn bí oúnjẹ ọ̀sán àbí oúnjẹ àárọ̀ tiẹ̀ nọ́málì tí ń fúnyàn kìí ṣe ìwọ̀ ní kéèyàn jóúnjẹ yẹn torí pé kìí ṣe oúnjẹ olókùn oúnjẹ tí ààrẹ fún ọ oúnjẹ ọ̀sán rẹ̀

ìgbàgbókù bèèrè kan sí ní ìtọ́jú alò aláàánú mọ́tò rọrùn púpọ̀ tí ẹ bá wà lẹ́gbẹ̀ẹ́ wíńdò tí ó wọ́ta tó bá ní olùṣí tí ò bá rí yẹn tàyámù ilẹ̀ ẹlẹ́ẹ̀nù ọkọ̀ yẹ irúkú ọkọ̀ fífi ìrúnlẹ̀ tásìkò rẹ̀ bí kọjá kò sígbà láàyè fún ìṣẹ̀ríà àtàṣẹ́ kìrìtàmì jẹmi àjọ pé kò sí tó jẹ́ pé yẹn ń sàn mo jẹ̀rún pé ó wò báyìí títí tásìkò rún fi lọ tú bá lókù nínú táṣẹ́ tó lẹ́gbẹ́ jùmọ̀ húrù sọ pé yẹn lè sàn rún ohun ṣùgbọ́n ó mú ẹ̀rí ẹgbẹ́ kéṣe táwọn jùmọ̀ húrù yẹn majority of scholar kéṣe pé tí wọ́n bá sọ ní gbogbo ìgbà lọ́rọ̀ correct ìjọ́ wọ́n pé jùmọ̀ húrù kí n sáré sọ yẹn kí n tó gbé máìkì lẹ̀ kò túnmọ̀ tí ó bá ní àwọn àfáà tó pọ̀ jù kéé ṣe pé wọ́n pe meeting àwọn àfáà wọn náwọ́ ta ló ilé àwọn tó pọ̀ jù rárá ní ó pé jùmúhùrù ní pé ní Morocco àwọn àfáà tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé ọ̀tún ni Tunisia wọ́n lọ Yemen wọ́n lọ Saudi wọ́n dé South America lọ káàkiri àwọn pé ọ̀tún ọ̀tún ni wọ́n pọ̀ bá ní wọ́n wà ní gbogbo kẹ́nìkan wá yapa wọn túnmọ̀ sí pé ẹni yẹn kọ́ ló kọ̀rẹ́ ohun gan ló lè kọ̀rẹ́ tó bá mẹ́rin wá tàbáwò ẹ̀rí àwọn jùmùkúrù yẹn táwọn yẹn mú wá tí ẹ̀rí tẹni tó sọ pé kò rí bẹ̀ yẹn bó ṣe ẹnìkan tó bá tẹ̀wọ̀n táwọn gan bá gbọ́ wọn ó tẹ̀lé lẹ́pẹ́gẹ́ pé wọ́n jókòó sójú kan wallahu ta'ala alim Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Okay. Nípa àwọn owó. Okay tí àyè gbà fún àyè gbà wọ́n ẹgbẹ́ mú parọ́ wípé àkùnfẹ́ ìwé tọ́lẹ̀ lóòrò láti fún ọmọ olóòfẹ́ wọ́n Èsì ni pé ààyè kò gbà láti parọ́ torí bá gan kò gbà láyè láti purọ́ tó yẹ̀ bá ń ṣàwàdà so kò ní ìdínà nígbàtí ẹgbẹ́ ṣẹ̀rí àti tẹ́kì ẹ̀ ṣẹ̀rí àsọ pé tó bá béèrè àyè tí wọ́n bá fún ẹ èèyàn sì lè bẹ́ẹ̀lẹ̀ inú ọkọ̀ ẹ kí níbẹ̀ tẹ́ ìbá rí pásìkò ẹ̀fẹ́ lọ lòkí alóde tó fẹ́ parọ́ sí Okay. Now, wọ́n lè pé àti àwọn ẹ̀mí wọ́n lọ so tí wá ní ìbàdí ìsìláàmù ìdí. ẹ àlàyé bá àbá yẹn ń ṣe ni pé ìsìláàmù tí ìdé yẹn bóyá ní ìlú tiwọn torí pé ní Nigeria yìí wọ́n ní islam wọ Nigeria látọwọ́ àwọn sàábíà kan mo fẹ́ rántí orúkọ sàábé yìí wọ Nigeria ibi tó mú wọ ní kano amúrùbúnù láàsì kọ́ amúrùbúnù láàsì nígbà tó dúró ní misra àwọn tó tẹ̀síwájú so olómú islam dé Kano kó tó tó padà lẹ́yìn tí ẹ̀lẹ̀ àwọn àfáà tún wá wá dáadáa bí àwọn Imam Suyuti alìmọ̀gílì gbogbo ọ̀nà tún fo Sahara tánpé ní Sahara desert wọ́n wá Mali nígbàtí Mansa Musa lọ tó tún pàwọn àfáàdé tó fi lọ́kọ́ Jami'a Timbuktu Sankore University ìyẹn Jami'a Sankore àwọn àfáà tún wá sí òkè ọya títí tó fi dé Borno tó di Islam ti débẹ̀ wọ̀nyẹn ti pẹ́ kó tó á di pé Islam wá sọ́yọ̀ ọlé

so àwọn àsìkò yẹn tàwà sọ pé kí islam tó dé nígbà táwọn èèyàn tí ìmọ̀ islam ń bẹ̀ ṣùgbọ́n nípa ti ilé ayé islam gangan ló pilẹ̀ ayé torí pé ágámọ̀ ò mọ̀ ṣàìtàn sọ́lọ̀ torí pé ọlọ́run ti sọ fún pé ṣàìtàn ọ̀tá rẹ̀ ni gbòrògbò díẹ̀ ó sì mọ̀ pé ọlọ́run ló gbàtọ́lọ́ sọ ipé wàìkúnnà lè mọ̀lá ikatus jùdù lè ádámà fàsájàdú ilá ìbìní sàábà wà tẹ́kbàrò wà káàdà mínàrí kàfìrí sáàdámà orí kó kọtọ́lọ́ àbádámà orí ni ọlọ́ni tàbákà síwájú wàkúnnà skun áǹtà wà zọ́ wàlátàkùrọ́bà àdí ìṣàjàrọ́ta fàtàkúnà nínà zọ́ọ̀lìmí fa'azàláhùmà ṣeìtọ́nù àníhá fa'akọrọjàhùmà mímà kànàfí àkúnnà bítù fa'adúkùn ìbáàdì àdó wàlákùn fil ardi mustaqar wa mata'un ilahi nù sọ́ọ̀tù làárọ̀ tí a fẹ́ pàtó ní kí wọ́n jẹ́ èso tí wọ́n jẹ́ ó ní ọlọ́wọ́ ni wà na sihin o ní mọ̀mọ̀ rẹ̀ lè ní jẹ́kùn yíò tó ti wá rí báhùn tó tí ó wà tó máa sìn láyé kàmàsáàdì ṣeitọ́n ìtkọ́lá lè ìsàn okfur falamna kafaro omik lọ́ha so adámọ̀ ní ọlọ́run adámọ̀ ń sìn láyé kò mọ́ lọ́lọ́run ó mọ́ sí ọ̀tá ẹgẹ́dẹ̀ nígbà tọ́lọ̀ ń pè tọ́lọ̀ ń pè àwọn méjèèjì pé ó ní ma ọlọ́ni sọ́tọ̀ àrọ̀ alàmàákùn lákùnmà alàtàkùnrọ̀mà àrùn ṣàjára ẹ̀fọ́ ìṣẹ́ ọkàmọ́kọ́lá àrọ́jí sọ́tọ̀ wárọ̀kìlì jánà eh, anyway ọlọ́run ní ṣebí mo ti sọ fún yín pé kẹ mọ́dé di igi àbí so wọ́n ìdí ni ẹ̀tọ́ ṣókíṣá Islam ẹ̀sìn ìpìlẹ̀ láyé oládámà sọ fún àwọn ọmọ rẹ̀ tẹ́bákà Ibn Kathir kísọ́sùl àmìyà Ibn Kathir ẹ̀rí pé ó sọ pé ádámà sọ pé ọlọ́run nìkan ní kẹ́ máa sìn tàwádẹ̀ lónú kùránì ẹ̀rí pé ọlọ́run bá gọ pé wọ́n wà sọ Ibrahim bàníhì títí títí tó gbogbo na náà gbogbo yóò àdàmà tìí Àyíkọ́ ló wọ́n mẹ́kú wá mẹ́ Bàbá ni tó rọ̀. Bẹ́rù bá ní àwọn Fàláìsìmọ̀. Ó lágbà fún láti ó jẹ òkú ìgbèsè àbí ẹ̀ẹ́dẹ̀. Ọ̀, ó ní ká sọ́rọ̀ láti gbé bẹ́ẹ̀ tẹ́ ìfẹ̀ láti ìgbà ó fi ra ìráìsì ìnira ọ̀mẹ́yìn ó jẹ́ ẹ̀sùn rí ráìsì kò ní ìdí láti jókòó méjì láti ta kó lọ sí lórí àbá ìjọ ẹgbọ́ mi yí dáadáa fámàlì tó sọ fi ń sọ ẹni ìnira bá mú ní ó ń kẹ́ ìṣẹ̀gùn lágbọ́n ẹyẹ jí gbọ́dọ̀ No, no, that's the point. Wait. Wait. Wait. Now, àwọn àyè òbá lọ́wọ́.